Yeah. Yeah. We gonna go down. Yeah. Eh. eh oh yeah. Go. Yeah. Yeah. <laughs> Yeah. Well, okay. ẹ gbádùn orin tí mo ṣe fún gbogbo ẹ̀yin tèmi tán ẹ̀ Miliki Express ẹ ti mọ̀ pé enjoyment galọ ni fàájì galọ ni kò gba kólekóle o ò ní ìdàtí máa ṣe ó ti yẹ àmọ́ owó ṣàrọ̀ra máa ṣe kí ni jẹ́ kó rọra máa lọ ní mẹ́lọmẹ́lọ kó jẹ́ máa ṣe kí ni kó máa rotate pẹ̀lú ẹ̀ bó ṣe ń circulate ẹ̀ ìwọ gan máa ṣe kí ni kó máa Miliki kó rọra máa mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ètò Miliki Express ló ṣe tẹ̀síwájú ti thank God it's Friday pẹ̀lú Àyìnkẹ́ olólùfẹ́ yín yẹ́sọ Àyìnkẹ́ dàgbẹ́ mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi ẹ̀yìn kẹ́ mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi náà nífẹ̀ẹ́ yín ìbàjẹ́ wọ́n fọ́ fún yín lórí Orísun bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tèmi àmọ́ kí n tó tẹ̀síwájú Orísun estate wa ó ń tà wàràwàràwàrà ṣé o ti di onílé ara rẹ àdúrà tá a máa ń gbà ní wípé ká má sìn kọ́kọ́rọ́ kú iyì ibẹ̀ ni wípé kó o lọ́dún méjì àbí òkè bóyá mẹ́ta nílé landlord àti landlady kọ́dẹ̀ wàá gbọ́ pé ah bàbá alágbájá ìyá alágbájá ó ti lọlé ẹ̀ àwọn landlord kan wà àwọn landlady kan wà tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń gbàdúrà fáwọn tenant wọn pé tẹ bá ṣe ń kúrò nílé mi báyìí ilé yín lẹ máa máa lọ láṣẹ Èdùmàrè mo gbé fúrú àwọn landlord àti landlady bẹ́ẹ̀ àmọ́ ṣe ráwọn kan <laughs> wọ́n máa wò pé lágbára Ọlọ́run ibi tọ̀tẹ̀ ẹ máa kú sí lélẹ̀ èmi ló máa sìnkú Ọlọ́run ò ní jẹ́ ká ṣe bẹ́ẹ̀ sórí nítorí ráwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìwọ wàá ṣe kíni wàá gbẹ́lẹ́dẹ̀ mu wàá ṣe kíni wàá gbẹ́lẹ́dẹ̀ mu pé Olúwa gbogbo kí n máa sanwó lé lọ́dọọdún <laughs> wọn ò bá mi mú kúrò ṣé bóde ṣe ń sọ pé kọ́lọ́n bẹ́ẹ̀ mú kúrò yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe fún ẹ wẹ́rẹ́ ti wẹ̀rẹ̀ ní ti wẹ̀rẹ̀ ti kalẹ̀ torí ẹ̀ ní Orísun estate ló ṣe wà ṣó ti jó nílé ara rẹ ṣorí bí kérésì ṣe ń bọ̀ yìí àtọ́dún tuntun ńlá twenty twenty kò sí nǹkan tó máa da bí kò rọra máa ti kọ́lé ẹ̀ àbí kò rọra lé ẹ̀ kò sí nǹkan tó máa lé kọ́ máa kápínì ẹ̀ kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ti ṣe olúwa ti ṣe èmi náà ti ra ilẹ̀ sórí Orísun estate ẹ̀yin náà ti mọ gbogbo bí tí ilẹ̀ wa wà a wà ní fún àwa ṣì máa wà wà ní bẹjúdẹ́kì a wà lóṣogbo a wà ní Ìlọrin a nìbàdàn kò síbi tí ẹ fẹ́ fẹ́ Orísun estate tí tí ní bámbẹ̀ owó tẹ máa sọ lẹ́ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta kò wá sí pé wá ra lẹ́wọ́ bá wa dòwò pọ̀ àwọn ọmọ onílẹ̀ wa ń wọ ẹ káàkiri pé irọ́ àwa la ni kò sí ẹ nínú ọ̀rọ̀ wa kò wá sí pé wá bá wa dòwò pọ̀ pé kò bá wa ra lẹ́wà kó wá jẹ́ pé ilé olómi àwọn ẹlòmíì ilé olómi <laughs> ọlọ́run yọ yín pé òjò òjò ti lọ oòrùn látúwà bá inú yín ti ń dùn àbí jẹ́ kó di next year kójò máa rọ̀ kó tó wá wo bílẹ̀ ẹ̀ ṣe máa rí kò sí ilé olómi nínú gbogbo ilẹ̀ wa ìdí tó ṣe máa tara ṣàṣà tí wọn náà máa bá a darapọ̀ mọ́ àwọn olóríire tó ń ra ilẹ̀ Orísun estate òun lélẹ́yìí ṣe tí wàá fẹ́ gbọ́ a ti gbé owó kúrò lórí ẹ̀ ní sáà tá a wà yìí torí pé kérésì àtọ́dún tuntun bọ̀ a ti gbé àwọn owó yẹn kúrò lórí ẹ̀ tètè wá bá wa nípìnlẹ̀ tó bá di next year a tún padà sí normal amount tá a máa ń tà ìwọ náà jẹ̀fà ìfàrẹ́ ìfà yóò lè fẹ́ lápò yá ìfà <laughs> yìí kò lè kó bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ kíwọ náà di onílé ara rẹ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run àní kú sílé mẹ́rẹ́ǹtì ó ṣàmì èmi ṣàmì tèmi torí mi ò kéré jù láti kọ́lé lágbára ọlọ́run àní kú sílé mi wọ́t ilé mi rẹ́ǹtì tètè ṣàmì ẹ̀ bẹ́ẹ̀ ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ báyìí ẹ jẹ́ ká lọ wo ayẹyẹ tí mo sọ fún yín pé ó wà <laughs> ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ń gbọ́ jẹ̀lílì <laughs> tẹ́ ẹ bá ń gbọ́ jẹ̀lílì mo gbogbo ẹ̀yin tẹ́ ti wọ́n jẹ̀lílì báyìí honourable Fẹ́mi Adébáyọ̀ ẹ ti mọ̀ wípé ah, iṣẹ́ tí Fẹ́mi Adébáyọ̀ bá ṣe a máa ń gbé fún ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ ìdílé tó ti wá ah, wọ́n bá iṣẹ́ yẹn lọ́wọ́ bàbá wa tí n bá ti rí bàbá inú mi máa ń dùn ni ọba iṣẹ́ yẹn lọ́wọ́ bàbá wa ọ̀gá Bello ni now the survival of Jelili òun la lọ ṣe wọ́n ṣe film screening àwa wà náà àwọn ọ̀tọ̀ lọ́wọ́ tí lórí Orísun ah ọ̀tọ̀ láyé wa kò ṣe ti wèrè ẹ̀jọ̀ lókèlókè ní gíga gíga ni the survival of Jelili ó ti hit sinimá lẹ́ni eléni bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn èèyàn sọ̀rọ̀ àwa náà wò ó dùn àmọ́ tí bá ní kí n máa sọ fún yín mo ti ń ṣòjòrò ni ẹ̀yin náà máa ní ìdàtí lọ wò fúnra yín ẹ jẹ́ ká lọ wo bí media screening ẹ jẹ́ ká lọ bí film screening the survival of Jelili bó ṣe lọ mo ń padà bọ̀. ọkùnrin náà sì kò tún á lè fún gbogbo ẹ̀yin tèmi ó kẹ́tù ọ̀gá àyíká yìí náà tún ní àyíká tún ti dídé náà nìyẹn àyíké orísun ẹjọ́ dọ́là ẹ tún máa mọ̀ pé ọmọ yìí tún ti jáde àwọn orísun bẹ́ẹ̀ ni o a tún ti jáde níbi táwọn olóríire bá ti ń ṣe nǹkan ayọ̀ ibẹ̀ lẹ ti máa máa rí àwa ah, ah, ẹ dẹ̀ mọ̀ wípé a kì í dédé jáde tí kò bá ṣe pàtàkì nítorí táláwá ṣe wà bíbá ilé ni a wà nítorí honourable Fẹ́mi Adébáyọ̀ aka <laughs> Jelili yasoyaso okay the survival of Jenny, tó máa eat ó máa rọ́ọ̀lù sinimá lẹ́ni àwa film screening ẹ wá wo àwọn èèyàn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ẹ má ro àwọn olùmọ̀ọ́ká pọ̀ gan bíbá àmọ́ mo fẹ́ ká lọ wò ó ná tá a bá ti wá wò ó ká wá máa bí wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan nǹkan tí wọ́n kọ́ kí lẹ lè sọ nípa wọn. jẹ̀lílì the lead tèmi wò ó wà very very interesting ó dẹ̀ wà kọ́míkà ó pààyàn lẹ́rìn gan-an ó humorous character àmọ́ bó ṣe máa ń pààyàn lẹ́rìn náà ló ṣe le ó jẹ́ ọmọ líle hmm. àmọ́ ó ní ọkàn tó dáa. Hmm. so jelili character ẹ is a very interesting one. okay okay. so mo mọ̀ pé survival of jelili náà ó máa tún better. okay jẹ̀lílì tá a wò. so ó tún já sí wípé àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n ní ọkàn líle àmọ́ inú wọn máa ń da. bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó pé àwọn hmm. oníbínú fùfù oníbínú fùfù hmm. bóyá mo fall into that category tó yẹ pé wọ́n máa ń bínú ah. rúurúurú àmọ́ tó yẹ pé ọkàn wọn da hmm. so character jẹ̀lílì yẹn ó jẹ́ character tó yẹ pé ó jọmọ líle lóòótọ́ àmọ́ ó ní ọkàn dáadáa. gbogbo wa ti jókòó àti wo the survival of jelly ẹ jọ nítorí ọlọ lọ́rọ̀ kan kí lẹ fẹ́ sọ nípa the survival of jelly. kò nídìí pé bóyá a ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ jù àbí pé bóyá a ṣẹ̀ṣẹ̀ tún ń rojọ́ lórí survival of jelly ẹ mọ ọmọ yín pé kò ní ra ìrà tí ò lọ́mọ nú olúwàfẹ́mi adébáyọ̀ ẹ mọ̀ ẹ́ pé kò ní ṣe nǹkan tí ò dáa rárá do àwọn èèyàn náà ń béèrè fún fíìmù yẹn tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ah ṣé jẹ́ ìlílí ṣe ibi tó parí sí nìyẹn bọ̀tìgbà tó máa padà ṣe èmi náà wà ní location yẹn in fact it was kò ń ṣe nǹkan tá a lè máa sọ until tó bá di December six tí a fẹ́ wọ cinema kí everybody make sure yí pé òun wà níbẹ̀ so hmm. kan tó lè mọ nǹkan tá à ń sọ. Please thank, thank you very much. Um, honestly, I want to say a very big thank you to all of them right here. Without them, we couldn't have done this. And I want to believe um, to a reasonable extent you all enjoy this. To all the sponsors, the partners, we say a very big thank you. And of course, I have just one thing that I want to do that is extremely special to me here today. Um, we couldn't have been here. It's a long journey, and um, honestly, I am saying we shot this movie two years ago, and um, we've been going back and forth. And um, the I was inspired to do this by demand So people want to see more of Jalili, and it was extremely tough. Like, can I actually do something that will make them laugh and learn again? Okay. That's, that's today. I've got so many mothers in the house. láyé azá mama rere is here. ẹ̀kọ́ wo gan-an ni the survival of Jelly kọ́ wa. Hmm, ṣé àwọn pé ọ̀tọ̀ ni ká wo fíìmù kákan wo pé hmm, fíìmù yẹn wà òkè eléyìí tẹ bá ń ronú ó máa yí extension ara yín then ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ pọ̀ lóríṣiríṣi yàtọ̀ sí pé ó pani lẹ́rìn-ín tá a bá wò ó nǹkan wà tó tó jẹ́ bí wàhálà lórílẹ̀‐èdè wa nàìjíríà ó dẹ̀ jẹ́ bí kan máa jíyàn gbé tẹ́ ẹ mọ̀ pé survivor of jelili mẹ́kọ̀ jáde láti inú bẹ̀. èmi wo jelili mo dẹ̀ fẹ́ rẹ́rìn bí ẹni ma in fact atafẹ́ lè máa pa mi lórí so survival of jelili tí a tún wá gbé dé báyìí nísìnyí báyìí torí ọlọ́run mi ò mọ̀ nǹkan tí Fẹ́mi Adébáyọ̀ fẹ́ dùn àdá lára ṣùgbọ́n ohunkóhun tí ò bá dà lára ṣá ọlọ́run àṣà kó wa yọ ni. ẹ̀kọ́ tó kọ́ wa ni pé ẹni tí a bá rí kì í ṣe gbogbo ẹni tá a rí la lè máa súnmọ́ lójijì bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá a máa rí àwa ọkùnrin àwa ọkùnrin tá a máa la nífẹ̀ẹ́ èèyàn ànífẹ̀ẹ́ èèyàn kí làmọ̀tẹ́ nìyẹn ń ṣe ìjà wádìí ẹni yẹn dáadáa ká tó lè sọ wípé a ẹ̀ tó bá jẹ́ pé gẹ̀lílì ọmọ tó nífẹ̀ẹ́ nú ẹ̀ yẹn tó bá jẹ́ pé wọ́n ti jọ ń ṣe nǹkan papọ̀ màá fẹ́ kẹ́ wo later mi ò fẹ́ sọ yẹn but tàbá nífẹ̀ẹ́ èèyàn jẹ́ ká farabalẹ̀ ká mọ ẹni tá a nífẹ̀ẹ́ dáadáa thank you sir. thank you sir. ẹ̀kọ́ tí èèyàn lè kọ́ ń bẹ̀ pọ̀ ṣé wá tiẹ̀ rí ọ̀rọ̀ jẹ̀ lílì ah, ọmọ làgbára ọlọ́run ẹlẹ́dà èmi gan tí mo ṣe yẹ tí n bá ń wò yín sì mọ rẹ́rìn àárín tó ara tí èèyàn bá ń ronú tó ń banújẹ́ ìfà tó bá wo jẹ̀lílì starting from gbàtọ́ àti bẹ̀rẹ̀ sí ṣe kó tẹ̀ tó wá ṣe survival of jẹ̀lílì yìí kò sẹ́ni tó máa wò ó tó jẹ́ pé tó bá ń ronú tó bá wò ó ìrònú yẹn àtúkà kò níwọ̀ngbà tó máa bẹ̀rẹ̀ sí rẹ́rìn so kán jáde káwọn èèyàn wá jáde kán tún kán lọ wò wọ́n á kẹ́kọ̀ọ́ wọ́n á rẹ́rìn wọ́n á kọ́gbọ́n. ti rí bó ṣe lọ the survival of jelly <laughs> tẹ máa gbọ́ atato iyọ̀ dùn epo gan kò gbẹ́yìn nínú ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ti rí bó ṣe lọ ẹ ti gbọ́ gbogbo àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n sọ̀rọ̀ nípa the survival of Jelili ẹ ti rí àwọn ẹ̀kọ́ tí wọ́n sọ pé ó wà nínú ẹ̀ àmọ́ mo mọ̀ pé yẹn ò tí ì wò ìdí tẹ́ ṣe máa ṣe kí ni tẹ́ ṣe máa jáde wá nìyẹn wá wò ní December six kẹ́yìn náà lè mọ nǹkan tí wọ́n sọ kẹ́lẹ́ mọ̀ pé ok o ẹ̀kọ́ tí wọ́n sọ pé the survival of jelly lè kọ́ wa o bó ṣe lọ lélẹ̀ bó ṣe lọ rí gbogbo ẹ̀yin tèmi ẹ wò àníri jù báyìí lọ ẹ jẹ́ ká wa máa lọ lé mọ̀ pé gbádùn ara yà bẹ́ẹ̀ ti ráwọn ojú tẹ fẹ́ mọ̀ ẹ ti ráwọn ojú tẹ̀ ń wá Kẹ́mi Afọlábí rè ah! Adúládé Adékọ́lá rè ah! ẹ̀yin náà ti rí lọ́lọ́kan òjọ̀kan orúkọ tèmi náà ni Àyìnkẹ́ Dáòkújà ọmọbìnrin wọn ní Dáòkújà lórí Orísun náà ni ẹ má lọ sùn lórí Orísun.